nígbà tó ti jẹ́ pé ìmáàmù ọmọ tẹ́gùn bẹ lára ọmọ tó fi ń bá sọ láti lọ àwọn jàmá náà tajú kan fún wa rí nígbà tó wà lórí sọlá kò sí nǹkan kan tó ṣe sọ láti àwọn ẹni tó tó lẹ́yìn rẹ̀ tó ṣùgbọ́n òun yóò tún sọ láti rẹ̀ sí tó bá gbórí sọ láti yẹn ló ti rí ẹ̀gbìn yẹn tó sì rọ̀ lọ́rùn láti fọ ẹ̀gbìn yẹn àbí láti mú kúrò láì jẹ́ pé ó kúrò lórí sọlá a sọ pé kò sí tó ṣe sọ láti rẹ̀ ṣùgbọ́n gbà tó jẹ́ pé báyà ẹsẹ̀ rẹ̀ nígbẹ́ wà kò sí bó ti ṣe lè mú ìgbẹ́ tí ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ yẹn kú kó o má ti sẹ́ eléyìí tọ́jú ẹni tó ṣe pé kò sí lórí sọ̀rọ̀ eléyìí ọ̀padà bá sọ láti rẹ̀ jẹ́ torí ẹ̀ kò sí tó ṣe sọ láti àwọn máàmù torí wọn ò máa mọ̀ fìgbẹ́ sílẹ̀ lẹ́yìn ẹsẹ̀ ìmáàmù kan tó lẹ́yìn fún àárí fún àmọ́ bàtà tó parí sọ láti wọn tó mọ òun yóò tún sọ láti rẹ̀ sí lẹ́yìn ìgbà tó bá gbẹ̀gbìn yẹn kúrò lára. ǹjẹ́ àkúmọ̀lá ọ̀hún orí àwọn nọ́mbà tí àmọ̀ pè wọlé sí láti máa béèrè àwọn ìbéèrè wa fún gbogbo àwọn tí à ń bẹ ní nàìjíríà orí zero eight zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one hello. ọ̀rẹ́ tó ń sọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ ọ̀rọ̀ kí ló kọ́ ibodè tó ń pè wọ́n kí ni béèrè yín. Ah, ìbéèrè mi jẹjọ tẹ ní kò yé ní náà ni ní ìsìnkà. Ah, ṣéèbù ti ti dáhùn. Ah, nọ́mbà tí a ń pè wọlé sí o ní zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one àwọn tó bá yẹ kí ní àtìlú ni a ti fẹ́ pè wọlé nọ́mbà tí a mọ̀ pọ̀ wọlé sí oní 09159871646 plus 234 plus 234 uh, 9159871646 hello hello kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ó pè ó wàlékún sọ́rọ̀ ẹwà gbọ́sọ̀kẹ́ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ó pè ó ìyá ó ti jẹun àwọn nọ́mbà tí ó wọlé sí ibi ònìyàn plus two three four nine one five nine eight seven one six four six hello. Wa alaikum salaam bí ọ̀rọ̀ kí ló kọ́ ìwòlẹ̀ tó ń pè wọ́n? Àbúrò Abdullahi Lásìkò ni. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ìjẹ́ èèyàn bá fi àdúrà tọ́wọ́ láàárín lọ́wọ́ láàrin ìforúkalẹ̀ ní táwọn ìṣe ìdábá sílẹ̀ èèyàn tó fún èèyàn tó ṣe ìforúkalẹ̀ ìgbàgbé àbá tá a bá forí kanlẹ̀ tá lákọ̀ọ́kọ́ tá a jókòó tá kó tó dípa forí kanlẹ̀ tẹ́lẹ̀ kejì, a máa ṣe àdúrà pé Rabbaghfirli وارحمني واهدني وعافني وارزقني eléyìí jẹ́ oríṣi kan nínú oríṣi àwọn àdúrà tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ká máa ṣe nínú ìjókòó yìí báwo bá wá ma eléyìí tó tún máa mi tó náà tún wá tó gùn ju eléyìí lọ wọ́n máa sọ pé rabbi ghfirli rabbi ghfirli rabbi ghfirli àmọ́ tí yẹn bá jókòó tí ò sọ kankan báyọ̀ látàrí pé kọ́ máa kò sí tó burú lórí tiẹ̀ ẹni tó mọ̀ tọkọ̀ láti ṣàdúrà yẹn àmọ́ jókòó lóde wọn agbẹ́yẹn ṣe yẹ kéèyàn jókòó tí ó fi ṣàdúrà yẹn kó tó di pọ́ lọ sí foríkanlẹ̀ lẹ́ẹ̀kejì kò sí nǹkan kan tó ṣe sọ láti rẹ̀ kó dunra rẹ̀ ńlá dání kò ní foríkanlẹ̀ fún ìgbàgbé ṣáájú kó tó di pọ́ sálámà àmọ́ tá a bá nàró láti rò kó wọ́n sami'a Allahu liman hamida rabbana wa lakal hamd. téèyàn bá fi léyìí sílẹ̀ wàá forí kanlẹ̀ ṣáájú kó tó di pọ̀ sálámà àmọ́ àwọn àlékún tó wà lórí rẹ̀ pé hamdan kathiran tayyiban mubarakan fi ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت wala yanfa'u dhal jadd minkal jadd gbogbo eléyìí tó bá fi sílẹ̀ ò ní forí kanlẹ̀ kan tó ṣe àmọ́ sami Allahu liman hamidah rabbana wa lakal hamd tó bá fi sílẹ̀ wà forí kanlẹ̀ kó tó sálámù. ìjà kún un lọ́wọ́ fún un nínú ìbéèrè tí wọ́n ní wọ́n ní ẹ̀ẹ́dẹ́kùnrin ni tí àwọn ìmáàmù sọtọ́ tí wọ́n ní sọ́ra pẹ̀lú wọ́n ṣe fi sàláàtì níwájú mọ́mù ìmáàmù alhamdulilayi àkọ́kọ́ imam ńṣe ni ó je imam tó sì gbọdọ máa dúró níwájú àwọn èèyàn nítorí pé àwọn èèyàn máa kọ́ sí rẹ̀ innama ile al-imamu liyu'tamma bihi ni wọn fi imamu ṣe imamu níwájú àwọn èèyàn kan lè bá máa kọ́ àwòkọ́sí rẹ̀ torí ló ṣe jẹ́ pé gbogbo èèyàn náà ló sí pé ṣe lè àti ṣẹlẹ̀ má mú bùkátà àwọn májàmú kó pé so nínú àwọn májàmú kó pé yẹn òun náà ni kó ní kí n kọ́ mọ́ àlùkùránì ké tó bá sì ṣe ṣe kọ́jọ́pọ̀ ń lọ́ ké jù nínú àwọn èèyàn tí wọ́n máa ṣe ìmáàmù fún àmọ́ òun kọ̀ǹdẹ̀ jù láàrin wọn tí wọ́n ké jù à ẹni tó yẹ kọ́ ké jù ẹni tó mọ alukurani kejì nínú àwọn èèyàn kò ní ọmọ ṣe ìmáàmù wọn torí pé àwọn èèyàn fẹ́ wọ ọkọ sí yàtọ̀ sílẹ̀ yìí yóò tún jẹ́ pé ó nímà ó nímà nípa fọ́k èyí tó kéré jù yóò nímà nípa fọ́kù sọ̀lá àwọn ìmọ̀ àgbọ́yé tó ní í ṣe pẹ̀lú sọ̀lá nítorí pé oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ síyàn nù sọ̀lá kápá fẹ́ ṣe tíra kan nísìn lórí gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀ síyàn nù sọ̀lá àwọ̀ ṣe débi tí a bá ronú dé ni a ṣe débi tá a bá mà dé ni lẹ́yìn tiwa ẹlòmíì tún lè ṣe tíra ẹ̀ lórí àkọlé kan náà pẹ̀lú àwọn nǹkan míì táwọ̀ ọ̀mà pẹ̀lú àwọn nǹkan míì tó ṣe pé àwa ti ẹ̀gbàgbé pẹ̀lú rẹ̀ lè ṣẹlẹ̀ nù sọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹni tí máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nù sọ́lá kò lópin torí rẹ̀ ẹni tí ó ṣe ìmáàmù fáwọn èèyàn ó nímọ̀ nípa gbogbo nǹkan yìí tí ó fi jẹ́ pé sọ́lá tiwọn tí ń síwájú àwọn èèyàn kó lọ síwájú Allah ọ̀n wáyé lọ́nà tó dáa tó sì lálàáfíà ẹni tí mo fẹ́ wá àwòkọ́ṣe rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé ìpàkọ́ mi ló wà báwo ni mo ti ṣe fẹ́ sọ pé mo ń wá àwòkọ́ṣe ẹni tí mo fi sí pàkọ́ kò lè ṣe ṣe láéláé ìmáàmù gbọ́dọ̀ wà níwájú ni innama ju'ila al-imamu liyu'tamma bihi ìdí nìyí ló fi jẹ́ pé ìtọ́dọ́gbájú nínú oríṣi méjì táwọn olùmọ̀ sọ nípa àdájọ́ ẹni tó bá ṣe sọ láti níwájú ìmáàmù òun náà ní pé sọ̀láàtì rẹ̀ ò ní lálàáfíà sọ̀láàtì rẹ̀ kò ní lálàáfíà nítorí pé o gbọ́dọ̀ síwájú ìmáàmù láàyè tó ti dúró ṣé síwájú ìmáàmù táwọn ń sọ yìí kì í ṣe pé ó dìgbà tó bá tó fi ìmáàmù sí pàkọ́ tí gìgísẹ̀ tiẹ̀ tó bá ti wà wájú gìgísẹ̀ ti ìmáàmù ó ti síwájú ẹ̀ tí gìgísẹ̀ rẹ̀ tó bá ti ṣáájú ti ìmáàmù ó ti síwájú ìmáàmù ṣùgbọ́n àyọkúrò tó wá wà náà ni pé tó bá yẹ pé sọ̀láàtì tá à ń ṣe so ó pè fún káwọn èèyàn pọ̀ rẹ́gẹ́dẹ́ bíi sọ̀látùl jumu'ah a kó jẹ́ pé sọ̀látùl janaza là ń ṣe àbí kó tẹ̀ jẹ́ sọ̀látùl eid àwọn èèyàn ti pọ̀ jù gbogbo bí tá a lè pè lẹ́yìn lèmáàmù gbogbo ẹ̀ ti kún gbogbo bí tá a lè pè lẹ́yìn lèmáàmù ó ti kún títí a tún sọdá sí òdì kejì àdúgbò kejì gbogbo ẹ̀yìn lèmáàmù ti kún dópin ìgbà náà tẹ́ bá tó wájú ìmáàmù torí àwọn sọ̀látù tá a dárúkọ wọ̀nyí à ń bẹ lọ́hùn kíkẹ́ kọ́lá láàfin. jazakumullahu khairan fid dunya wal akhirah zero eight zero eight zero one six five four one nọ́mbà tí ọjà sí ìdènà. hello. maaleykum salaam wa kí ló kọ́ ẹ̀ wọlé tó tó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tó jẹ́ ọmọ ìsìn ní gbogbo jẹ pé bọ́lá ìyá rẹ̀ ọjọ́ ẹlẹ́kùnrin ìwé ìyá rẹ̀ ọjọ́ ìyá rẹ̀ lọ́wọ́ wáyà wọ́n ti ti jẹ́ lọ ìjọ ìṣètò ìṣẹ́. pé yóò mọ mùsùlùmí bá fẹ́ tó mọ mùsùlùmí ọjọ́ rẹ̀ ó ti jẹ́ kó kọ mùsùlùmí náà ní ilé ọmọ mùsùlùmí ọjọ́ rẹ̀ ní ìbáfọ̀ tí yóò ṣe ìwé ìyẹ̀ṣẹ́ ìṣèlú àti ìgbà yìí. alhamdulilayi ọrú ọmọbìnrin yẹn kì í sọ ọmọ mùsùlùmí orúkọ lásán kò sọ ní di mùsùlùmí ìmójútójú ṣe mùsùlùmí ni ló mú ni máa jẹ́ mùsùlùmí ẹni títí ń bá wọn lọ sílé ìjọsìn mi tí èsì tàwọn mùsùlùmí tí èsì ń bá wọn sojú ṣe wọn níbẹ̀ kì í ṣe mùsùlùmá nítorí pé bàbá tóbi jẹ́ mùsùlùmí wọ́n sọ lórúkọ mùsùlùmí àìkò sojúṣe mùsùlùmí yẹn ti yọ kúrò nínú Islam á wàá wò irú ẹ̀sùn wo nìyá rẹ̀ mú un ṣe tó bá yẹ pé abọ́gibọ̀ pẹ̀ àbáwọn kan nínú àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣẹ̀sìn tán lẹ́yìn àwọn bá lọ́wọ́ àwọn bàbá ńlá wọn tí ìṣe pé bọ́yẹ̀ sí nàṣọ́rọ́ àbẹ́sẹ̀ àwọn yahudi ìnìyá rẹ̀ bá mú un ṣe kò tọ́ káwọn mùsùlùmí ọ̀fẹ́ o àwọn tó bá pẹ́ sí nàṣọ́rọ́ àbí yahudi ìnìyá rẹ̀ bá mú un ṣe bí kò pé ẹ̀sìn jù àbẹ́sìn kìrìsìtẹ́nì ìníyà rẹ̀ bá mú ṣe islam gbà pẹ̀lú ìfẹ́ ẹ fẹ́ pípẹ́ náà sọ̀rọ̀ àníyàn ni ẹ̀ńlẹ́ wàá gbìyànjú pẹ̀lú rẹ̀ kó padà sídìí ẹ̀sìn islam eléyìí tá a bí ibi tó ti pati tẹ́lẹ̀ náà. Àlékún sọ́lá bí ọ̀rọ̀ kí ló kọ́ ìwọ̀lẹ̀ jẹ́ pé wọn? Kí ni ìbéèrè yín? A ti sọ̀lá ìtìlẹ́yìn náà, tó sọ́lá, fàbí sí ọ̀sán alhamdulilayi ṣíṣe sọláàtì lẹ́yìn imam láìkò pèpè fún sọlá ẹ fi súnà àfiráàrí mẹ́ẹ̀ kò ní kí sọláàtì yan mọ́ lálàáfíà ṣùgbọ́n ẹ má tún ṣe bẹ́ẹ̀ máa jọ mi. ìdí àpèsè náà ní zero eight zero eight six zero one six five four one bákan náà àwọn tí a ní ìlú òkèèrè plus two three four nine one five nine eight seven one six four six hello. Àlékún sọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ló pa ìbẹ̀rẹ̀ fífẹ̀ wọn? Ibrahim Àfídá láti ìjọ ìyá aláàbò. Kí ni ìbéèrè yín? Nípa ọ̀sán láti sí àwọn afáwọn aṣọ fún wa ni. Hmm. Tí ìmọ̀ bá ń tí òun lọ ní mọ́ọ̀sì sẹ́yìn ajá fọ́lù rẹ̀ nínú ilé sẹ́yìn fi ń ṣe ọ̀ṣẹ́ ìrùn yẹn tó ó dà. alhamdulilayi ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin sọláàtì yín ká ṣe nínú ilé ní àdáṣe ọlọ́lá dúkẹ́ wá ṣe mọ́ṣáláṣí lẹ́yìn lè má mú lọ sọláàtì yín tẹ́ wá ṣe nínú ilé látàṣe òní sọláàtì kì í ṣe kíkẹ́ máa tẹ̀lé ìmáàmù tó wà mọ́ṣáláṣí ṣe ẹ̀yin ni kẹ́ ẹ dá nǹkan yín ṣe ẹ má tẹ̀lé ti mọ́ṣáláṣí lópin ìgbà tó yẹ kó obìnrin lẹ́yìn ẹ mọ̀ ní pé tí òun bá múná lọ rárá rárá bófin yẹn ti ṣe rí nu tí nǹkan kan sì ṣe gbóngbóng mọ́ṣáláṣí bófin yẹn ti ṣe rí nu báwo wá ní nàìjíríà tá a mọ̀ ní pé iná ìdúró a sì mọ̀ pé àwọn ẹ̀rọ wa tá à ń lò ó lè máa wúkọ́ so nítorí tẹ́lẹ̀ yìí kọ́dà kó ṣe pé nǹkan kan ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ dá láti yẹn ṣe lọ́lọ́lá ju kẹ̀tẹ̀lé ìmáàmù látinú lè lọ oníbèrè sọ pé àwọn ṣe sọ́láti ní àwọn dé bá ìmáàmù lórí sọ́láti àwọn ọ̀bá sọ́láti lọ́pù ìmáàmù tí ń bá sọ́láti lọ ìmáàmù tí wá dára kọ̀bìlì ìgbà tí ó ṣe sọ́láti tàn kò ṣe kọ̀ṣẹ̀ tánà rẹ̀ asálámà àwọn dìde àwọn tó sọ́láti àwọn lọ wọ́n ti dàkárù pẹ̀lú wọn bá ní ọyá ẹ má ti jáde ẹ̀já sọ̀tàn ọ̀nà dáadáa wọ́n sọ wà mú ìforí kalẹ̀ wíwà wọ́n ní ṣe etí máa mú sí sósì tọ́ nínú ọ̀ṣẹ̀yà. alhamdulilayi lópin ìgbà tó bá ti pé ìmáàmù jẹ gbèsè kó forí kalẹ̀ ṣáájú kó tó sálámà ṣùgbọ́n ìgbàgbé tún ṣe kò rántí forí kalẹ̀ kó tó sálámà ẹ̀yìn sí sálámà ló tó rántí òfin ṣẹ̀ríà sọ pé kò sí ìtaràn fún ìgbàgbé tó tún ṣẹlẹ̀ sí ni nípa ìgbàgbé tó ṣẹlẹ̀ sí ni nípa àforíkanlẹ̀ fún gbàgbé kò síbẹ̀ sí fẹ́ ṣètàrà rẹ̀ torí rẹ̀ nǹkan tí ó ṣe náà ni ètò ti ṣe yẹn tó bá ti bọ́mọ ọlọ́pọ̀ tó sálámà sí lẹ́yìn ìgbà tó bá sálámà wàlàkín láì sọ̀rọ̀ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn tó ṣe sọ láti lẹ́yìn rẹ̀ bá ti rí i pé ó tún kọjú sálùkíbla wọn ni Allahu akbar tó lọ sí forí kanlẹ̀ gbogbo àwọn náà wọ́n tò lẹ́yìn ìránṣẹ́ Allahu Akbar lẹ́yìn ìjẹ̀rù sílẹ̀ ẹ bá béèrè ẹ máa béèrè ń bọ̀ báyìí. tí ẹ̀yin tẹ́ ẹ̀ wá bá sọ láti láti bẹ̀rẹ̀ ní tó ṣe lè má mú ti sẹ́yìn náà lópin ìgbà tó bá ṣe pé ẹ bá tó rákà kan lẹ́yìn rẹ̀ tó bá yẹ pé forí kalẹ̀ kó tó sálámà ni ẹ̀yin ò forí kalẹ̀ kẹ́ tó sálámà ni sí tó bá jẹ́ pé ẹ̀yin sí sálámà ni ẹ̀yin sí sálámà lẹ́yìn ò forí kalẹ̀ àṣìṣe tó ṣe ìwọ̀n ẹ̀ gbọ́dọ̀ àti pé bó lẹ ṣe mọ̀ pé ká tó sálámà làṣìṣe yẹn jẹ́ tó fi wá gbàgbé àfi lẹ́yìn ìgbà tó sálámà wọ́n máa gbàgbé tẹ̀yìn sí sálámà náà tó jẹ́ pé yóò ti lọ kúrò lórí sọ̀lá kó tó rántí kọ́ ẹ kó òun forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà. zero eight zero eight six zero one six one four one àwọn nọ́mbà tí olùjá ìdìmọ̀ zero eight zero nǹkan àtàkùn ní nàìjíríà eight six zero one six one four one láti ìlú òkèrè plus two three four nine one five nine eight seven one six four hello. aleykum salaam tó kí ló kọ́ ìwọlẹ̀ tí ń pè mí. láti ìlú wo. ẹni láti láti ìlú wo láti ìlú wo. ìsúnjẹ̀rin kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín síra tó kù sí sọ̀lá àbí kò pọn dandan. alhamdulilayi tó bá pa ṣùgbọ́n àlẹ́ ṣe àbí sọlá tó gbọ́họ̀ à ń fẹ́ kí àwọn kéwútẹ́kì ní àṣùbà kó gùn gan. Allahu azza wa jal ni wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda àti kéwútẹ́ǹkì lásùbà ẹ̀ mọ́jútó dáadáa. nítorí pé alukur'an tẹ̀ ń ké lásùpà yẹn àwọn mẹ̀lẹ́kà máa wá ń gbọ́ wọn náà àdìtì bẹ́ẹ̀ náà pé àwọn máa wá ń gbọ́ ti sọ̀láàtù làásù bó tilẹ̀ jẹ́ pé tàṣùbà là ń fẹ́ kó gùn sọ̀láàtù dọ̀họ́r kéwútẹ́ kéńbẹ̀ náà à ń fẹ́ kó iná àmọ́ kọ́ mọ́ gùn tó a máa wá sí lójoojúmọ́ ayé pẹ̀lú sábà máa nǹkan mí nu alukurani ká tó máa kíun náà à ń fẹ́ ká máa ka kí ó tó gùn níwá ṣùgbọ́n àyè tó bá dé kó ló wà wá ahad nìkan lẹ wá mọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tẹ̀ ń dá ti sọ láti yín ẹ lè máa ké láti ké kó gùn kó tó di pẹ̀rù kú. qul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa Àríkùn sọ́jú àwọn kí ló bá ìmọ̀lẹ̀ tí ó pẹ̀lú? Ìbáyìí láti Yúrò. Láti? Yúrò. Kí ni bèèrè yín? Ah, Ọlọ́run fún wa kí àwọn ìṣẹ́kù wa. Àmín. Ah, ìbéèrè yìí pé ilé àbúrò òkèèrè tó ń fi ìgbà gbà papọ̀. Ìgbà sára ṣèlú. Ṣùgbọ́n ìyá wa

wọ́n ní ìlú dá sí o mo ní tó bá eh, tó bá parí ìyàwó ní tó bá ní lágbára àfò ṣùgbọ́n mi ò ní tó lórí tí o fẹ́ lọ sùn sí èyí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ náà fún àwọn ọmọ ìyàwó ní ṣọ́ọ̀bù wọ́n ní ìlú dá sí àtìgbà yẹn wọ́n ṣáà ń dúró ó dúró wọn bá mi jà wọ́n ní dáa wọ́n ní pé arábìnrin ẹ̀ ti ìgbà jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀

nígbà tó ti jẹ́ pé àkọ́kọ́ suratul Fatiha tá a dárúkọ fún ẹni tó ṣe béèrè láti ìsódì ìrìn yẹn ó túmọ̀ sí pé tẹ́bá kí kúlù Allahu ahad kan tán ẹ̀tùsọ bisimilahi rahman rahim ẹ̀tù kí kúlù Allahu mi ẹ̀tùsọ bisimilahi rahman rahim ẹ̀tù kémi títí táfìrí pógùn kó tó di pẹ̀rù kọ́ ìbéèrè ẹni tó béèrè láti Yúróòpù yìí nípa àbúrò rẹ̀ tó jẹ́ pé kì í ṣe mùsùlùmá tó fẹ́ lọ́kọ̀ọ́ ìdáhùn tó dáhùn nípa béèrè tá a ṣe pé ṣé àbúrò rẹ náà ti jẹ́ mùsùlùmá rí tẹ́lẹ̀ ó ní rárá igbe torí pé kò fijọ́ kan jẹ́ mùsùlùmá rí bàbá rẹ̀ gan kì í ṣe mùsùlùmí ìyá ló sì jọ pa yín pọ̀ kò sí nǹkan tó burú kó ràn lọ́wọ́ kò sí nǹkan tó burú kó ṣàtìlẹ́yìn fún lórí àti lọ́lé ọkọ rẹ̀ àmọ́ ò ní bá wọn lọ síbi tí wọ́n ti fẹ́ so igi yẹn ò sì ní pẹ̀lú wọn jókòó ń gbà wọn bá ń so igi yẹn ìrànlọ́wọ́ àtìlẹ́yìn owó ìrànlọ́wọ́ kó gbó láyà kó ṣe lákin tí òfin ní sáńlé ọkọ kò sí nǹkan tó burú nu gbogbo eléyìí so tó bá ń pẹ́ mùsùlùmá ni tẹ́lẹ̀ tó wá di káfíra ọ̀rọ̀ bá yàtọ̀. jazakumullahu khairan zero eight zero eight six zero one six five four one hello. hello. ìyá. Yeah nọ́mbà tá à ń pè sí náà ní zero eight zero eight six zero one six five four one. hello. wàlékún sọlá tó ọ̀rọ̀ kí ló kọ́ wọlé tó pé o. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé nẹ́tíwọ́kì yìí bákan zero zero eight six zero one six five four one. Hello. Àlékún sọ bí ọ̀rọ̀ ẹ bá jìnà sí rẹ́díò yín díẹ̀. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé kájọ yẹn bá tíráàpù lọ sí bí Ògbómọ̀ṣọ́. Láti bí òkú bí rí. Látòkò ayé. Tọ́lá yẹn máa dé òkú, sóyà lè dé òkú bẹ́ẹ̀. Alhamdulillah tí a bá ti òkò ọ̀bẹ́yàn tẹ́jì gbò ọlọ́sọ́gbọ́mọṣọ ẹ̀ tí ìrìnrìn àjò sòbí ìgbà tẹ wà lé náà ni ẹ ní sọlá ti kankan dínkù mbẹ. Hello, hello. Kí ló kọ́ ìmọ̀lẹ̀ àti ń pè ọ́? Kí ni béèrè yín? Mo fẹ́ bẹ̀rẹ̀ pé ẹni tó bá fẹ́ lọ fún hajj tí ó bá ní owó lọ́wọ́, ṣé o lè yá owó lọ sí hajj? Alhamdulillah, Allahu Azza wa kò sí hajj lọ́rùn yẹn lórí ẹnìkan àfẹn tó bá ní ìkápá àti lè lọ nínú nǹkan tí wọ́n sì ń pè ní kápá òun náà lágbára owó agbára ntẹ́yìn lè pa léṣe fúnra rẹ̀ agbára ntẹ́yìn lè gùn lọ téèyàn bá ti wá lówó yẹn òfin ṣẹ̀rí ó pé ká lọ tọrọ owó ó pé ká lọ yáwó torí ẹ̀ títí tí Allahu azza wa jalla tó fi fún ọ lágbára lórí ẹ̀ ọ̀ wá sẹ́lọ̀ tó o bá lọ nígbà tó ṣe pò lówó. ẹ̀lọ́ aleykum salaam lọ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. ìwádìí láti ìgbìmọ̀ láti ìtara. kí ni ìbéèrè yín. àǹfààní náà ṣe ti pé lẹ́yìn àdúgbò tí à ń gbé ó ní àwọn christian tó pọ̀ ń bẹ̀ so ilé kan wà lẹ́sẹ̀ pé bí àwọn pastor mission láti nìkan gbé nílé ẹgbẹ́ tó ó ní gbá bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ gbádùn ṣùgbọ́n mẹ́ta ló sàn wá ń bá wa pé sáàkánú ìdílé ìtàkàtà pé òun ò jẹ́ ìṣàrò mọ nǹkan tí gbogbo òṣèré ṣe yóò máa ń bẹ̀rù àwọn èèyàn tó sàn sọ àwọn ẹ̀ alẹ́ wa ṣe wá pé ilé ẹ̀rẹ̀ ló ń gbé alẹ́ wa dá pé kí ni a lè ṣe fún kí bẹ́ẹ̀ sábà tẹ̀lé láṣọ pé kí wọ́n lè gba ìgbà tó wà lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí àmì máa ṣe wà nígbà kan bẹ́ẹ̀ ni wọ́n ní gbọ́n kókò ní níṣẹ́ fún ìgbéyàwó àríkà lọ́dọ̀ àti tí a lè sọ pé báyà tó gbé sọ á pé ìgbésẹ̀ wọn láti gbé láti fi wọn lọ́wọ́. alhamdulilayi irú ìgbésẹ̀ tẹ́ lè gbé náà ní kẹ́ bá sànà bí ó ti ṣe lálàáfíà àti ibi tí ọmọ gbé tẹ́ bá bá sànà bí ó ti ṣe lálàáfíà àti ibi tí ọmọ gbé pẹ̀lú gbọ́lọ́n yóò di mùsùlùmá ó sì ti lè di mùsùlùmá ṣáájú kó tó di pé ẹrí lèèyàn ṣe àmọ́ nínú nǹkan tẹ́ lè ṣe tó fi lè lálàáfíà nínú Islam ló wà tí àrùn ọpọlọ bá ń dá yẹn láàmú àbí onítọ̀hún yangana ń dà láàmú eléyìí tá à ń pè ní maradun nafsi nítorí máa ń ṣe sí alukur'an náà nìkan láti lè rí ẹ mọ̀ káwọn míì tí wọn gbàdúrà pé wọn ò lálùkur'an wọn kàn máa pariwo ni wọn lè ní jáde jáde kíta ni wọn jáde because tẹ bá kí alukur'an subhanallah alukur'an ní agbára lórí àṣetán ó orin lọ so àlìjánu tó bá ń dà láàmú yọ sọ̀rọ̀ òun náà ti rí i pé òun wà nù dààmú tó pọ̀ so títí tá a fi túláàsì rẹ̀ tí ó fi jáde látàrí alukur'ani tá à ń ké sí lára kélé yìí ó lè wá ṣiṣẹ́ dáadáa lára arábìnrin yìí ẹ pé kíkó kọ gba islam tó bá ṣe tán láti gba islam ẹ mú wá sí alimadina pẹ̀lú ògùn ọlọ́run gbogbo nǹkan tó tẹ̀lé nítọ́jú àti ibi tí àbá wa tí wọ́n máa gbé alimadina ọ̀sẹ̀ fún un. Hello. Hello. Aleykum salaam bilawa. Kí ló kọ́ ìwọ̀lẹ̀ tí ń tó? Kí ni bèèrè yìí? Máa mú kí ó fẹ́ àwọn ṣètò àti ọmọ bá ṣe ẹ̀ẹ́dẹ́ àti ọmọ náà. Eléyìí ni pé platform kan wà tó jẹ́ ọ̀nà platform. So, wọ́n ń gba àwọn kan ṣiṣẹ́, ọmọ sí wọn ní wọ́n wá pọ̀ wọ́n ní. láti máa ṣògbóǹsì eh, àwọn tó bẹ́ẹ̀ tí wọ́n nílò orí platform yìí. ṣé ní ṣe irú eh, transaction yìí ṣé ìdára rẹ̀ pé ní àbí iṣẹ́ níta tí wọ́n ń gbà fún partnership ni. tó bá ti gbà síbẹ̀ kí lè yàn wọ́n. wọ́n ní tó bá ti gbà síbẹ̀ kí lè máa ṣe fún wọn láti máa promote wọn ó máa bá wọn ṣòwò fún àwọn àkójọ fún wọn nìyẹn fún òpin àtẹlẹjẹ fún àwọn tó àti àwọn kọ́sọ́mà rẹ̀. ṣé owó lẹ́fì wọnú platform yẹn. wọ́n ní sọ́wọ́ lẹ́fì máa wọnú platform. bẹ́ẹ̀ni ọmọ ń sọ owó platform yẹn. iná láti bí i mẹ́mbà owó lẹ́sàn. ok. ọ̀ya ìbéèrè. alhamdulilayi platform tó ṣe pé o lè di mẹ́mbà àfi kó sanwó kó tó wọ bẹ́ẹ̀ tó bá sì di mẹ́mbà ọmọ bá wọn polówó ọjà ọmọ atara rẹ̀ gba commission tiẹ̀ tẹ́tẹ́ ni lábẹ́ òfin ṣẹ̀ríya tẹ́ bá fẹ́ láti jẹ́ pé kí ó jẹ́ mẹ́mbà tí ó máa bá yín ṣiṣẹ́ tí ó sì máa gbowó lórí iṣẹ́ tí ń ṣe ẹ má jẹ́ wọnú platform yín yẹn ẹ ṣe ní free of charge eléyìí ní Islam. hello. ìyá zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one. hello. hello. ọ̀rẹ́ ìgbésọ̀ ọ̀gbìn ẹ bá gbósòkè o àgbọ̀yìn dáadáa o kí ló kọ́ ẹ́ mọ̀lẹ́ dínkù o. Yusuf ní sọ̀rọ̀ láti. Kí ni ìbéèrè yín? ọ̀nà ìkọ̀dọ̀ ọ̀bẹ wọn. àmì àmì àmì. ọjọ́ ní wọ́n ti àbá tó sọ wípé ọba mi ní ìsàn sí kò sọ ìlú náà tó ti dàgbà ti dàgbà tó bá ti dàgbà tó sọ ilẹ̀ ọ̀tún ìgbà ìlú náà tó ìgbà ìlú tó ìgbà ìlú ọ̀dà ìsàn mìíràn. alhamdulillah láti United Arab Emirates wọ́n ní àwọn gbọ́ tí ẹnìkan sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ pé ọmọ àlè ọmọ ìsìnà kò ní wà lìjánà àti pé pàápàá gan kò ní sẹ́ẹ̀rì kan tí wọ́n sì rò fún tọ́ba díjọ́ gbẹ̀dẹ̀ pèyà. eléyìí bọ́ sínú abala sọkúsọ eléyìí tí ó túmọ̀ sí pé kì í ṣe gbogbo èèyàn lọ́yẹ̀ kó máa sọ nípa ẹ̀sìn ọlọ́run ẹni tí ò bá ti mọ̀ nípa rẹ̀ kó sẹ́nu déédéé síbí kọ́mẹ̀sì yanu àfi tẹ́yìn bá ń dùn tó wà lọ́dọ̀ àwọn olùtọ́jú eyín tí wọ́n nìkan yanu wò torí pé kí lẹ́sẹ̀ ọmọ tẹ bíbọ̀nà zina kí lẹ́sẹ̀ tẹ kó sẹsẹ kankan ṣé bí wọ́n ọkùnrin àti wọ́n obìnrin tẹ sẹ́nà kọ́ wálé ayé gbọ̀nà zina yín lẹ́sẹ̀ lọ òfin ọlọ́run sọ pé wala taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní ẹrù ẹ̀ṣẹ̀ lómi ọkàn jẹ́ pé ọ̀nà tẹ́ gbà bí wọ́n fà kó bá fún lórí àwọn nǹkan kan bíi jíjogún òfin ṣẹlẹ̀ àsọ pé kò ní bàbá dábàá wá pé ìwọ karambà nítorí bóbìnrin ṣe zìnà kú wọn wàá sọ pé wọn wàá sọ pé ọmọ yóò jogun bàbá rẹ̀ kò ní bàbá tẹ́lẹ̀ náà tó bá yẹ lágbọn abẹ gbogbo nǹkan yòókù tá à ń ṣe láyé òun náà ṣe gbogbo ẹ̀tọ́ táwọn èèyàn máa ń gbà òun náà gbà tírú rẹ̀ tó bá ṣiṣẹ́ rí tí gbé ní wàlìjánà ó lè wàlìjánà tó bá ṣiṣẹ́ bú tí gbé ní wọná ó lè wọná ṣùgbọ́n á ní ẹ̀ṣẹ̀ rẹ̀ tó fi jẹ́ pé ń gbòǹtì jẹ́pọ̀ wáyé gbọ́nà zìnà kò ní í wà lè jẹ́nà àti pé pápá gan kò tiẹ̀ sí rere kankan tí wọ́n fẹ́ gbé sórí òṣùwọ̀n fún bó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmù ìsọkúsọ lélẹ́yìn ìgbà míì àwọn èèyàn máa ń sọ gbogbo orú àwọn ọ̀rọ̀ báwọn torí pé wọ́n fẹ́ fi kó àwọn èèyàn láyà jẹ dẹ́rùbà wọn kí wọ́n lè jìnnà sí zìnà ni ìsìláàmù ọ̀gbà ká purọ́ nítorí pé a fẹ́ pèpè lọ sí ti irú ẹ náà ní àwọn kan tí wọ́n máa sọ pé ẹ ẹni tó bá jẹ àmàlálé olókùn iye òkèlè tó bá jẹ iye ọdún tí ó sì nù náà jahannam gbogbo eléyìí náà ìsọkúsọ ni o tó ń ti pé kọ̀tọ́ kọ jóúnjẹ lé olóku haramu òkú nǹkan tẹ̀ ń ṣe kọ̀tọ́ so bó lẹ́sìn wá fẹ́ máa jóúnjẹ ń bì àmọ́ àmọ́ àsọsọkúsọ àmọ́ fambuláìsì ẹnu lórí irọ́ nídìí ẹ̀sìn ọlọ́run kò sáàyè fún eléyìí jẹ́ bó ṣe jù. zero eight zero eight six zero one six five four one hello ẹ̀nà kí ló kọ́ yí múlẹ̀ tí ń pè ó ìyá ojú òpó yí bákan plus two three four nine one five nine eight seven one six four six omi nọ́mbà fún àwọn tí wọ́n bá ń pè láti ìlú òkèèrè hello. wa alaikum salaam tó lọ́wọ́ kan kí ló kọ́ yí múlẹ̀ ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni ìbéèrè lórí lẹ́lẹ̀ yìí ṣe máa ń ṣe àdúrà lórí abẹ́lọ mẹ́ta abẹ́lọ mẹ́ta bẹ́ẹ̀ bèrè fún bí ọgbọ̀n náà sọ ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè òun ni lórí ọ̀rọ̀ ọmọkọ̀ọ́kọ̀ ṣé kíyàwó àti ọkọ yẹn bá ti ṣe ṣé àwọn ọmọ yẹn wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ogún bàbá wọn àbí wọ́n ti fi ọmọ bàbá yẹn hmm. alhamdulilayi uh, àdúrà pé alálàájì ń lọ ani ní sọ tọ́ súnà àbí ọ̀tọ̀ súnà kọ́tọ́ súnà àdáda lẹ̀ anábì sallallahu alaihi wasallam ti kọ́ wa àdúrà tẹ́sí tẹ́ máa ti ń lọ lórí ìrìn àjò yín allahu akbar allahu akbar allahu akbar subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun اللهم إني أسألك في سفري هذا البر, هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علي سفري هذا وارض عني بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل àdúrà tẹ́sẹ̀ ní tẹ́ bá ti dẹ́sẹ̀ tẹ àtẹ̀gùn mọ́tò so gbogbo etí àwọn yorùbá máa ń ṣe yẹn so ẹ mọ̀ pé bí àjọyọ̀ bí àjọyọ̀ ni yorùbá kẹsìn kù so ẹni tí sì ń bá yín ṣàdúrà kò ní sọ kọ́dà bọ́ mọ̀ bọ́ mọ̀ pé ọ̀dà kò ní sọ láéláé torí pé ibi táwọn ti ń jẹun so gbogbo nǹkan tí ọ̀dà àdádálẹ̀ lásán kò nítumọ̀ ìwọ́n tó ti ṣàdúrà alálàájì ọ̀dàbọ̀ ó ṣàdúrà alálàájì ẹ̀ka àbọ̀ náà so gbogbo àdádálẹ̀ yìí máa bí máa pa máa ni tí ó fi di pé àrọ́mọdọ́mọ rẹ̀ kúnlẹ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jọ́ mbẹ́. hello. maaleykum salaam wa kí ló kọ́ mọ̀ rẹ̀ kí n pè ọ́. ẹ̀ àpèkùdé sọ sọ̀rọ̀ láti Ghana. kí ni bẹ́ẹ̀ ni ẹgbẹ́ yìí ni pé ibi tí àti máa ṣe jù láti ní ìbàyí ìmáàmù tó máa ń kí nǹkan wa ní ọjọ́ sáìdì àwọn ní tọ́ríkọ̀ ìdáníyà mọ́ṣáláṣí kò sí bẹ́ẹ̀ pọ̀ níbà báwo ni wọ́n ti ṣe. alhamdulilayi nígbàdà lẹ́ẹ̀kejì tẹ́ni tó ṣe béèrè láti ṣàkíṣe ó ní ọmọ táwọn bí gbọ̀nà zìnà ṣé táwọn bá ti wá so igi lẹ́yìn ọ̀rẹ́ yìí sọ́mọ ti di halali fún bàbá ń bọ́ mẹ́ kò lè di halali fún un torí pé yìgì yẹn late comma yìgì ni ọmọ ti síwájú rẹ̀ ó ti síwájú rẹ̀ wáyé lọ́nà zina òun ò lè jọ́ máa ń níwọ̀ ọkùnrin àmọ́ màmí ìtọ́ bá bí lẹ́yìn yìgì yẹn òun ọmọ ẹjọ́ ọmọ rẹ tó lè jogún rẹ̀ ta ló fà ìwọ náà ni ìwọ náà ló lè gbé dúdú ó ń ṣekúṣe tó lọ bí mọ́gbọ́n náà zina ẹlẹ́yìn jábọ̀ tó ṣe jẹ́ bàbá tó pè láti Ghana wọ́n níbi táwọn ti ń ṣe sọ̀rọ̀ àyàtọ̀ lójúmọ́ à ẹni tí ń ṣe ìmáàmù fáwọn ọjà àwọn tọ̀rí kọ̀ kí á lẹ kíì sínú sọláàtì yín lẹ́yìn tọ̀rí kọ bóyá bí n ṣe ń ṣe sọláàtì ò bá mu bóyá ó kí lil fati bọ́nu sọláàtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wá jẹ́ pé àwọn kẹtẹkẹtẹ yẹn ti wọ́nu sọláàtì mọ́ṣáláṣí ọba àmọ́ pọ̀ ẹ wà á bi táwọn ẹni tó dángájíá lẹ́sìn tí wọ́n ti ń síwájú àwọn èèyàn ṣe sọláà torí kọ́ ẹ ká máa ṣe sọláàtì ká máa kó dànù bíi ti wòlé ó kéré ma ẹ̀sìn tiwa nìyẹn a sì ní í ṣe sọ̀láàtì lẹ́yìn ẹni tó yẹ pé tábà tí ń jọ gbé ìdàrọ̀ kìyàmá àní ní nǹkan kan lákọọ́lẹ̀ nù sọ̀láàtì wa ju wípé akànfàsìkò ṣòfò lọ ẹ wá bí táwọn alùsùnà bá wà tí wọ́n ti ń síwájú àwọn èèyàn ṣe sọ̀lá a sì mọ̀ pé wọ́n pọ̀ ní Ghana bẹ̀yẹn alùsùnà pọ̀ ní Ghana àmọ́ kíláàsì alùsùnà náà wà nílùú kọ̀ọ̀kan táwọn mùsùlùmí bá wà. Hello. Hello. wàlẹ́ ìmọ̀ sọ́bẹ̀ wà kí ló kọ́ ìwọ̀n ẹ̀jẹ̀ ń pè wọ́n. láti lo ìwò alhamdulillah ẹ lè fi rọ́bà kó irun fọ́mọ àmọ́ ẹ gbọ́dọ̀ fi kún gígùn irun fọ́mọ ẹ fẹ́ fi kó kò sí nǹkan tó burú mbẹ lókùn ìgbà tó wá pọ́ ọmọ yẹn ò tí ì dàgbà débi pé sọ̀lá ti ti tọ̀ràn yàn lórí ẹ̀ ṣùgbọ́n ẹ ti máa fi kọ́ láti kékeré náà ike tó ọmọ bá sálọ àlá omi wọ́rọ̀ kan gbogbo orun rẹ̀ rọ́bà ò sì ní jẹ́ kómi ọmọ kan gbogbo orun ètò aburú jáì oníkẹ́ fi rọ́bà fi kún gígùn irun ọmọ tí ó fi gùn ju bó ṣe wà lọ tí èèyàn ṣe bẹ́ẹ̀ èèyàn ṣe nǹkan tí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà. hello ẹ̀rọ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ó kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ìyá oníbèrè sọ pé ní àwọn ní ọkọ kan tó jẹ́ mùsùlùmí àmọ́ ọkọ yìí kọ̀ wá láti ìlú àwọn ìyá wa sọ pé ní àwọn ò lè fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ nítorí wípé ọ̀wọ́ láti rí àwọn. Hmm. Hello. Hello. Ẹ̀jìnà sí rẹ́díò yín kí ló kọ́ ìwọ̀lẹ̀ tí ń pè ọ́? Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé mo fẹ́ ṣe táǹkì o, mo tábù, mo fẹ́ fẹ́ láti àmàdí àmì pẹ́pẹ́. Kí ni mo lè ṣe? Okay. No. Uh, alhamdulillah àkókò àwọn mùsùlùmí lọ́wọ́ kẹ́ máa tò lẹ́yìn wọn àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí tí wọ́n bá kọ́ àyè kankalẹ̀ fún ìjọsìn wọn kìí pè mọ́ṣáláṣí ẹnikẹ́ni tó bá ti sọ ipá nabi Muhammad sallallahu alayhi wa sallam kìí sòpin ànábì kìí sòpin àwọn aránṣẹ́ Allah kìí ṣe mùsùlùmí ẹ gbọ́dọ̀ ṣe sọ láti mọ́ṣáláṣí tí wọ́n pè ní mọ́ṣáláṣí lọ́dọ̀ tiwọn kìí ṣe mọ́ṣáláṣí nínú Islam eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello hello. hello ẹ̀ka àrọ̀ kí ló bá ń bẹ̀rẹ̀ sí ń pè ìbéèrè yín. nípa ọmọbìnrin tí ó fẹ́ lọ́kọ wọ́n nítorí pé lóun nìkan lọ jẹ́ ọmọ obìnrin ní fámìlì. ẹni tó fẹ́ lọ́kọ tí ó wá jẹ́ pé ẹni tó mú wa tó ń jẹ́ mùsùlùmí màmá rẹ̀ fara mọ́ torí kì í sọ màálù wọn so kí màmá gbìyànjú láti fọwọ́ wọnú torí pé ètò jà lọ́dọ̀ tiwa ní alislam kì í ṣèlú torí ìlú yìnyẹn kò sí ẹni tó lè prove pé ìlú tòun gbogbo ọmọ ìlú tó màláìkà tọ́wọ́ àsọpọ̀ màálù mi àwọn ẹni ṣètọ́ ni àìmọye èèyàn burúkú rádaràda jákujàku ńlu kọ̀ọ̀kan àníkọ́lọ́ máa fi wá ṣe kòńgẹ́ àwọn ẹni rí ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ẹni tí ń lọ Mẹ́kà láti gọ̀m̀bẹ̀ àti pé ẹ má máa dá ìjókòó àdúrà lẹ̀ pé fẹ́ ṣàdúrà pẹ̀ lọ Mẹ́kà ṣùgbọ́n kò burú lábẹ́ òfin ṣẹ̀ríyà kó o sọ fẹ́nìkan tó o bá rò pé ẹni ọlọ́run ni tí ń tẹ̀lé súnà ìpè ẹ má gbàgbé wánú àdúrà yìí inṣàlá ọlọ́wọ́ bọ́ sọ yín yóò sì gbà lẹ́sìn lọ́wọ́ yìí. jẹ́sà aláwọ̀ lọ́kùnrin fẹ́rẹ̀ gíga fìdí ni ọ̀nà àfihàn ọ̀tọ́ pàtàkì fún ẹrọ ọlọ́run tí ó ṣe agbátẹrù ètò yìí ọjà Allah subhanahu wa ta'ala kí ọba ní ìsan wẹ́lẹ̀ sàn dáadáa láyé àti ní ọ̀nà àlùkíyàmà ọba pàtàkì fún àwọn olùmọ̀ wa sọmọ́nà ti ṣe àdòtò rẹ̀ sọ́nà ti dín lọ́dẹ̀ bẹ̀rẹ̀ sí àwọn ọmọ ọmọ àwọn ọmọ ọ̀gá dàlá fún wọn ọlọ́run tó jẹ́ kí ààrẹ àwọn ṣẹ́ẹ̀kì pẹ̀lú dáadáa tó jẹ́ kí a jọjọ pàdé nínú ọba ìjọba ní ọ̀nà àlùkíyàmà tí ó fi di jẹ́mẹ́jọ mọ́ dágbére fún wa wípé

وبلغ رسوله الكريم الذي أرسلته إلى ọjọ́ mẹ́jọ ni kẹ̀kẹ́ ká tún darapọ̀ mọ́ dókítà àpàdé ìdádìbọ̀rọ̀ ojú lórí àkọsùn ètò tá a pè ní ìnáwó ìṣẹ́dé ẹ̀rọ ọlọ́run kan tètè òní gbọ̀wọ́ rẹ̀